tó ń bẹ níbi àìmọ́ nítẹríba ìgbéraga nítorí pé ìgbéraga a máa jẹ́ kéèyàn ó lòdì sóòótọ́ ọ̀rọ̀ a máa jẹ́ kéèyàn ó lòdì sódodo eléyìí jẹ́ ọ̀kan inú tó kó wọn Yahudi wọ́n ṣe gbéraga sí gbígbé dìde anẹ́bùwa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n tara rẹ̀ di àti àwọn ẹ̀kọ́ abẹ́lọ́ ní títóbi rẹ̀ ọlọ́mọsá ètò ṣe wá láǹfààní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم كسيسين ورهبانا وأنهم لا يستكبرون fífi ọlọ́run ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú ẹ̀mí wa kó ṣọ́ wa níbi aburú shaitan bismillahir rahmanir rahim pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé arahim ọba tó ṣe pé òdò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ tó bá dijọ́ gbé dàlkìyàmà kọ́lọ́n kó ṣe nìkọ̀ọ̀kan wa nínú ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba ńlá tajidanna ashaddanna sí adawatan lilladhina amanu al-yahud ọlọ́run ọba ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pẹ̀lú ìkànpamọ́ láti jẹ́ ká mọ̀ wípé àwọn yahudi àtàwọn nàṣọ́rọ́ nínú àwọn tá fún ní wọ́n jọra ló kọ tọ́pẹ́ gbogbo àtà bá ti ń sọ̀rọ̀ nípa ahlul kitab à ń tọ́ka sáwọn yahudi àtàwọn nasọ́rọ́ ọlọ́run wá fẹ́ sí òpinya láàrin àwọn méjèèjì níbàámu sí ìhà tí wọ́n kọ sí mùsùlùmí ìhàwó làwọn yahudi náà kọ sí mùsùlùmí ìhàwó làwọn nasọ́rọ́ ni wọ́n kọ sí mùsùlùmí ọlọ́run ọba wá fẹ́ jẹ́ kó yẹ wá wípé ìpín méjì òun ó dá lérí báwo ni wọ́n ṣe nífẹ̀ẹ́ mùsùlùmí sí nínú àwọn yahudi àtàwọn nasọ́ra àwọn wo náà nífẹ̀ẹ́ àwọn mùsùlùmí àwọn wo ni wọ́n kórìíra mùsùlùmí tí wọ́n sì gbé ọ̀tá islam àti mùsùlùmí léjú ọlọ́run fẹ́ jẹ́ kó yé wa nù alukur'an ọlọ́run látẹ̀jì dánilẹ̀ aṣáájúdánilẹ̀ ẹ̀sìn àdáwà ọlọ́run ọba nírẹ̀ ànábì sallallahu alayhi dájúdájú láàmù yẹn láàmù taukid nọ́ọ̀nù nọ́ọ̀nù taukid méjèèjì yẹn ń kan ama pé ń tọ́lọ́wọ́n bá ń sọ fún wa pé kò sí èméjì inú ẹ̀ bó ṣe rí náà ọlọ́wọ́n bá ṣe wí látàjìdánná aṣádáná san àdáwá ọlọ́nira ànábì àní ri ó mọ̀ rí kí ó mọ̀ rí àwọn tí wọ́n le koko jù àwọn tí wọ́n le lọ́ta àwọn tí ìgbógun ti ní wọn tó le púpọ̀ àwọn tí ìkórìíra rẹ tó le lẹ́mìí wọn. lẹ́tọ̀jìdánná aṣáájá náà sí ọlọ́nira ànẹ́bì tó bá fẹ́ mọ àwọn tó ń gbógun tì ọ́ àtàwọn ọmọlẹ́yìn rẹ ọlọ́run bá ní ó mọ rí àwọn tí wọ́n le koko àdáwàtà tẹ̀míyìz àwọn tí wọ́n le kokoko lọ́tà tí dáadáa bá ṣẹlẹ̀ sí ọ inú wọn àbàjẹ́ báburú bá ṣẹlẹ̀ sí ọ inú wọn ó dùn kódà wọ́n máa polongo ẹ̀ kiri ọlọ́wọ́n bá nírẹ̀ ànábì kìí ṣe wọ nìkan lilladina amanu ọlọ́láwọn tí wọ́n kórìíra tí wọ́n pọ̀ tí wọ́n le koko lọ́ta sáwọn tí wọ́n gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ àwọn wo làwọn ẹni náà. lilladina amanu yahud walladina ashraku. ọlọ́wọ́n ní àwọn náà ní àwọn yahudi ọlọ́wọ́n ní àwọn méjì ní aliyahud walladhina ashraku àwọn yahudi àtàwọn ọ̀sẹ̀bọ yahudi àwọn náà làwọn tí wọ́n pe àpèmára páwọn ń tẹ̀lé ànábì musa alayhi salatu wassalam àwọn làwọn júù ọlọ́wọ́n bá nírẹ̀ ànábì sallallahu alayhi wasalam tó bá ń wá wọn tí wọ́n le tí ọ̀tá tí wọ́n tún le púpọ̀ lérí àwọn onígbàgbọ́ òdodo àwọn náà làwọn Yahudi ọlọ́láwọn náà làwọn Yahudi àtàwọn ẹlẹ́bọ àtàwọn tí wọn ò sin lọ́hun tí wọ́n ń bọ ọ̀sà ọlọ́láwọn méjèèjì rẹ̀ ànábì sá fún wọn àwọn méjèèjì yìí wọ́n le púpọ̀ lọ́tà wọ́n le púpọ̀ ní kórira sí gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó sì tẹ̀lé lànà tànàbí wa Muhammad náà. ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا ní bá a ṣe ráwọn tí wọ́n lé lọ́ta ní kórìíra sí gbogbo àwọn tó lọ́wọ́ ọba gbọ́ nínú àwọn Yahudi àtàwọn ọ̀sẹ̀bọ ọlọ́ni bẹ́ẹ̀ sì ni rẹ ànábì ó sì tún máa rí ó máa kíyèsí àwọn tí wọ́n súnmọ́ ọ pẹ́kípẹ́kí ní tìfẹ́ wọ́n ṣe mùsùlùmí wọ́n súnmọ́ rẹ ànábì ní tìfẹ́ ẹ̀mí wọ́n rọ̀ sí mùsùlùmí wọn kì í gbógun ti mùsùlùmí wọn kì í gbógun ti islam wọn kì í gbégbésẹ̀ bó ọ̀pá bó o bá bú lẹ́sẹ̀ síra ànábì àtàwọn tán gbọ́ lọ́wọ́ ọba gbọ́. ọlọ́run ọba nira ànábì àní dájúdájú ó máa rí àwọn kan tí wọ́n súnmọ́ ọ pẹ́kípẹ́kí tẹ́mi wọ́n fọ àsọ́dọ̀ rẹ̀ ànábì ní tìfẹ́ ní tàánú àwọn wo làwọn ẹni náà lẹ́ni náà kọ́ lóhùn ọlọ́run náà wọn náà làwọn tí wọ́n ń pera wọn ní Nasara àwọn tí wọ́n ń pera wọn ní Nasara ọlọ́run bò sọ pé àwọn tí mo pè ní Nasara àtẹ̀lmíhù àtẹ̀lmíhù bìlìkáyà lábìlìmùwáfákọ̀ èèyàn lè sọ wípé lágbájá sọ pé òun jẹ́ báyìí ìyẹn ò túmọ̀ sí pé èèyàn fara mọ́ ẹ̀rí pé délé ìbò bá ń sọ ìwọ́n lè sọ pé so called ìyẹn ò túmọ̀ sí pé wàá gbé pẹ̀lú tó péré ẹ̀ ṣùgbọ́n péré ẹ̀ báyìí ọlọ́run ọba ní àwọn tí wọ́n tún tí ìfẹ́ tí wọ́n tún súnmọ́ táwọn ò le táwọn Yahudi àtàwọn ọ̀sẹ̀bọ ó náà làwọn tó sáwọn mùsùlùmí àwọn làwọn tó ṣe pé alẹ́ ní iná kọlu ọlọ́run láwọn náà làwọn ẹni tó ṣe wípé wọ́n láwọn ní Nasara wọ́n pera wọn nínà sọ̀rọ̀ àwọn yẹn ọlọ́nira ànábì ó mọ rífẹ́ lọ́dọ̀ tiwọn àwọn fìyẹn yàtọ̀ sí Yahudi àti àwọn ọ̀sẹ̀ bọ́ ọlọ́wọ́n bá láwọn wọ̀nyí tíra ànábì bá ti rí wọn ó rà mí pé ìfẹ́ ń bẹ lára wọn ó rà mí pé wọ́n nífẹ̀ẹ́ rẹ ó rí lára wọn kí nìdí tọrọ àwọn nà sọ̀rọ̀ tó fi yàtọ̀ sáwọn Yahudi kí nìdí tọrọ àwọn nà sọ̀rọ̀ tó fi yàtọ̀ sáwọn ọ̀sẹ̀ bọ́ tó kó tá àwọn yahudi àtàwọn nasọ́ra àwọn jew àtàwọn christians ọlọ́run bá wá láwọn christians wọ́n súnmọ́ yín nífẹ̀ẹ́ àwọn nífẹ̀ẹ́ yín àwọn kì í gbógun tì yín bí àwọn yahudi ọ̀tá tí yahudi àwọn jew tí wọ́n ní sí islam àti mùsùlùmí ọ̀dọ̀ wọn náà ni ọ̀tá tó le ọ̀dọ̀ wọn ló wà ọlọ́run ní ṣùgbọ́n àwọn nàṣọ́ra àwọn christians ọlọ́run ọba ni wọ́n súnmọ́ yín ní tìfẹ́ wọ́n fà mọ́ yín ní tàánú ọlọ́run ọba ní kí ni ìdí tọ́rọ̀ tí wọ́n fi rí bẹ́ẹ̀. ذلك بأن منهم قسيسين ورهبانا ọlọ́run ọba nítorí wípé ó ń bẹ nínú àwọn nàṣọ́ra ذلك بأن منهم قسيسين ورهبانا ọlọ́run láwọn kìsìsìn lọ́dọ̀ àwọn lárúbáwá kùsù jámù rẹ̀ ní kìsìsún ó náà ni aláàlímù onímímọ̀ a máa rí pé ẹ máa ń ké nínú ada wọn ni kùsù bùnú sáádà kìsù àbí kùsù ó náà ni bíi pásítọ̀ ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn nàṣọ́rọ́ tó jẹ́ nípa ẹ̀. àbí ká sọ wípé ẹni tó jẹ́ olùráyésá wọ́n lò náà lẹ́ni tó ṣe pé ulamahu mutasahidin onímímọ̀ tí wọ́n ń ráyé sá torí pé wàlẹ̀ elmu maazuhud ima ìmọ̀ àti ìráyé sá mímọ́ yòlátífùl kọ́líbà wà yọ̀rọ̀ kíkò ọjọ́ kan nínú tí máa jẹ́ kẹ́mi ó rọ̀ bẹ́ẹ̀ yẹn bá nímọ̀ tó sì jẹ́ ẹni tí kò ní parahàn wọn ayé ẹ̀mí rẹ̀ ó rọ̀ fún tọ́lọ́hún ọlọ́run bá ròyìn àwọn wípé ní táwọn fi yàtọ̀ sáwọn yahudi ó náà ní wípé dálíkà bí torí pé ó ń torí pé ó ń bẹ àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ láàrin wọn tí ó yẹ pé yìí tí wọ́n kà ìwé tí ń bẹ lọ́wọ́ wọn wọ́n ń tẹ̀lé gbogbo ibi tọ́lọ́ ti ròyìn ànábì ń bẹ̀ wọn ò dọwọ́ bo mọ́lẹ̀ waruhubana bẹ́ẹ̀ sì ni ó ń bẹ nínú wọn àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run torí pé ruhuban jamu rohib gẹ́gẹ́ bí ká ní rohib tíjámù rẹ̀ jẹ́ rukiban rọ́híbù látara rọ́híbà yẹrhabu káfà yà káfù olùbẹ̀rù arọ́híbù olùbẹ̀rù ọlọ́run ruhuban àwọn olùbẹ̀rù ọlọ́run tí wọ́n ń tẹ̀lé tí wọ́n ké ná àwọn nàṣọ́ra ọlọ́run nígbà náà ó ń bẹ nínú wọn. ọlọ́run ní ẹnìkan kọ́ wa annahum la yastakbirun bẹ́ẹ̀ sì ni wọn kì í gbéraga wọn kì í jọra wọn lójú bó ti wulẹ̀ kó mọ ìdí nìyẹn tọ́lọ́run fi ṣèyàtọ̀ láàrin àwọn nàṣọ́rọ́ àti àwọn yahudi aya bó ṣe rí wọn a wà wípé ǹjẹ́ ntọ́lọ́wọ́n bá ń sọ yìí ṣe láyé tá a wà yìí ṣe bó ṣe rí nìyẹn àwùjọ táwa wà yìí bóyá tiẹ̀ la rí yahudi tí yahudi bá ń bẹ gan àdámà nasọ́ra lámà ṣé akọ́rọ́bù mọ̀ wá dà ni wọ́n jẹ́ ní tìfẹ́ sí mùsùlùmí ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá ń sọ láàyè ọlọ́wọ́n bá ń tọ́ka sáwọn nasọ́ra àtàná tó ṣe pé wọ́n padà gba islam àwọn yẹn lọ́wọ́n bá ń tọ́ka sí. Si nítorí pé àwọn ìròyìn tọ́lọ̀ wọn bá fi ròyìn wọn kò sí lára àwọn tòní àwọn tòní kúfùrù ń bẹ lára wọn àìnígbàgbọ́ sí ní tánàbí mú wa ń bẹ lára wọn bákan náà tẹkidíbù rasul ìpànàbì nírọ́ ó ń bẹ lára wọn wọn ò gbà pa nàbì ọlọ́la nàbì sallallahu alayhi wa sallam ìyẹn nìkan kọ́ alijahalu bima unzila ilayhim. Al wọ́n ṣàìmọ̀ kan ìwé tí ń bẹ lọ́wọ́ wọn gan kò yé wọn torí pọ́lọ́ wọn bá ní dáríkà bí àná bí àná mi ní òun kì í sí sí kò sí súnà ò sí nínú táwọn tẹni tàlàfà nínú wọn má bá ka awẹ ìwé ọwọ́ wọn òdì ni wọ́n tù sí torí pé bọ́ọ̀lùn làwọn tẹni wọn ò ní mọ̀ gbogbo ọ̀nà tí wọ́n gbà dolówó òun ni wọ́n ń san gbogbo ọ̀nà tí wọ́n fi yí ayé wípé prosperity sáti lówó our God is good ọlọ́run ti wa ọlọ́run owó ọlọ́run ọlá ó ní ìmọ̀gán ti tán kò sí màmá bákan náà ọlọ́run ọba ní àwọn tànà wa hum la yastakbirun wa anna hum la yastakbirun àwọn tànà wọn kì í gbéraga kí ni túmọ̀ wọn kì í gbéraga ó náà ni wípé wọn kì í gbéraga tán bá ródòdó wọn gbà ṣùgbọ́n àwọn tèmi bá bá ródòdó ǹjẹ́ wọ́n gbà láàfin lè rí pé àwọn tọ́lọ̀ bá ń tọ́ka sí ń bì àwọn nàṣọ́ra tàná ni látàjìdánná aṣáájánná ẹsẹ̀ àdáwà. látàjìdánná aṣáájánná ẹsẹ̀ àdáwà sálẹ̀ lẹ́bìínà àmẹ́rọ̀ yahoo dáwà lẹ́bìínà aṣọ́rù wọ́n látàjì ọlọ́run ọba ó fi àwọn ìròyìn kan ròyìn àwọn nàṣọ́rọ́ àwọn tó ṣáájú láti lè fi sọ ìyàtọ̀ tó ń bẹ láàrin wọn àtàwọn Yahudi nínú àwọn ìròyìn tọ́lọ́run ọba fi ròyìn wọn ó fi ìmọ̀ ròyìn wọn ذلك بأن منهم قسيسين nítorí pé kìsìsìn ìròyìn yẹn alkisisu alalimu onímímọ̀ ọlọ́wọ́n bá fi ròyìn àwọn yahu àwọn nasọ́ra tó ṣáájú ló fi wá jẹ́ kó yé wa wípé alilimu náfìrù àṣẹ ìmọ̀ tó wúlò ìmọ̀ tó yanjú yunafi alujiba walistikbar ìmọ̀ tó wúlò ó tako kéèyàn wájú ní gbìràdà ẹni tó bá nímọ̀ tó bá ní gbéraga kò tí ì nímọ̀ yẹn náà ni torí pé nìkan ò ní sọ pé òun nímọ̀ bimanel kelima kó má máa mọ̀ wípé wá fọ́kọ̀ kú lù bí ilmin alim fọ́kọ̀ kú lì bí ilmin alim ijó máa wà lẹ́mìí ẹ̀ ni wípé díẹ̀ lòún mà ọ̀pọ̀ ni òye òun ló fi jẹ́ wípé ọlọ́run ọba wá ròyìn àwọn nàṣọ́ra tànà. ó ní ó ń bẹ nínú wọn kì sí sí ìyẹn jẹ́ kó wa wípé àlẹ́ ilmu nafi ìmọ̀ tó wúlò tó sì jẹ́ mọ̀ tòótọ́ yunafi al-ujiba wal istikbar ó lòdì sí mọ́tòmọ́tò ó lòdì sí ìgbéraga bẹ́nìkan bá ń pe àpè mọ́ra ìmọ̀ bẹ́nìkan bá ń pe àpè mọ́ra ìmọ̀ tá ń kẹ́fin ìgbéraga tá a wá ń kẹ́fìn mọ́tómọ́tó nínú ṣeṣí ẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni wípé kì í so ní mímọ̀ dàlíkà bí a òun. àwọn ìròyìn tọ́lọ́wọ́n bá fi ròyìn àwọn ìyá àwọn nàṣọ́ra yìí awọ ara àwọn yahudi àkọ́kọ́ kò sí lára wọn àwọn yahudi àkọ́kọ́ nígbà tánàbí dé sallallahu alaihi wasallam onígbèraga ni wọ́n àwọn yahudi nímọ̀ ṣùgbọ́n gbèraga ó pa ìmọ̀ yẹn ó parẹ́ mọ́ wọn lára kò jẹ́ kún orí náà ródodo látara ìgbéraga látara motomoto lọ́lọ́wọ́n bá fi wá ń yin àwọn nàṣọ́rọ́ wípé àwọn ò dàbí àwọn Yahudi kí nìdí tó fi rí bẹ́ẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú hadith tí a fa wa Imam Bukhari tí wọ́n gbà wá wọ́n ní anna Rasulullah sallallahu alaihi wasallam marra bi madaris al-Yahud Ànábì gba ilé kéwú àwọn Yahudi kọjá níjọ́ kan torípa àwọn Yahudi àwọn kulẹ̀ ti ṣáájú wọ́n nílé ẹ̀kọ́ tó ń káwọn èèyàn ní tàwọ̀rẹ́ta nílùú Madina ìgbà tánẹ́bì wọ ìlú Madina anẹ́bì wá ń kọjá lọ́dọ̀ wọn níjọ́ kan anẹ́bì wá ní yá máa ṣára yahud anẹ́bì ní mo pẹ̀yìn yahudi aslimu ẹgbà islamu fàwọ́lẹ̀dì nafsi ìdíyẹ̀dì anẹ́bì ní mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ẹ̀ mo fi búra innakum latajiduna sífàtí fi kùtùbìkùn ànábì ni mo fi ọlọ́run tó ní ẹ̀mí mi búra tẹ́ ẹ bá wọnú ìwé ọwọ́ yín dáadáa ìròyìn èmi ànábì bẹ́ẹ̀ àfi tẹ́ ẹ bá kàn sí òfin ẹnu tẹ́ ẹ sì gbàràgà lóko nínú ìwé ọwọ́ yín pé mi ń bọ̀ ó bẹ́ẹ̀ àwọn ìròyìn mi tí ń bá dé ó bẹ́ẹ̀ nínú ìwé ọwọ́ yín ṣùgbọ́n àwọn Yahudi látara gbéraga nítorí pé gbéraga ni èyí ká gbòdodo lọ́wọ́ méke ìgbéraga ni èyí àgbàlagbà ó gbòdodo lọ́wọ́ méke yóò sọ pé ah níjọ́ wò la bí ọ̀nà bẹ́ẹ̀ sì ni àgbàlagbà mọ̀ kó tọ́ lọ́mọ yẹn sọ ìṣesí yìí ṣesí àwọn Yahudi ni ẹnìkan ò sì ní sọ ìgbéraga dìṣesí àfikún parun lọ́lọ́wọ́n bá fi ní àwọn Yahudi magbub alayhim ẹni tọ́lọ̀ wọn bá bínú sí òní wọn nínú tó sì ṣokùnfà ìbínú yìí onígbèraga ni wọn wọn jọra wọn lójú wọn rí wípé ta ló tún fẹ́ lóore bíi tàwọn bánabi mi ò bá tiẹ̀ dé nínú ìran Yahudi ni ó ti wá náà ọmọ bànú Israel èsì wá ṣe pé lárúbáwọ́ àwọn lárúbáwá àwọn ará ọ̀dàn àwọn ará desert ó sì wá jẹ́ pé nínú wọn ọlọ́wọ́n bó ti wá gbà nẹ́bí ọlọ́wọ́n bá dìde ní ti kéèta àti nígbèraga wọn kọta nẹ́bí sọlá àlùwàsálà kíkọ̀ tí wọ́n wá kọta nẹ́bí yẹn ọ̀tá rẹ̀ ni wọ́n fi hàn sí Islam àti gbogbo mùsùlùmí láyé ló fi jẹ́ pé ẹni tó bá bàbá ẹni sọ̀tá tí bàbá ẹni fi kú èèyàn gbúdọ̀ máa tọrọ oúnjẹ ńlẹ̀ bó bá sọ nìkan ló lóúnjẹ yóò fi wọ́ sí i tọ́lọ́wọ́n bá fi sọ wípé wọ́n látàjì dáná ẹ̀hẹ́. wọ́n látàjì dáná ṣáàtà náà sí àdáwọ̀ ìjọba lẹ́dínà àmàlà ìyàbò. ọlọ́wọ́n bá nira ànábì láàmù yẹn láàmù tàókìdù ni nùnù náà nùnù tàókìdù ni wọ́n látàjì dáná ọlọ́wọ́n bá ní kò sí èméjì ń bẹ àwọn Yahudi ọ̀tá ni wọ́n wọ́n le púpọ̀ lọ́tà sí gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tó bá tẹ̀lé lànà ànábì wa Muhammad àwọn wò làwọn ẹni náà àwọn Yahudi oná làwọn tí wọ́n sọ pé àwọn ń tẹ̀lé ànábì Musa aleyhisalatu wasalam bẹ́ẹ̀ sì ni wọn ò tẹ̀lé Musa wọ́n ti gbé taoreta tọ́lọ́wọ́n bá fi rán Musa wọ́n gbé sílẹ̀ wọ́n wá ń tẹ̀lé Talmud talmudu yẹn ní ìwé tán fọwọ́ ara wọn kọ fúnra wọn wọ́n pè yẹn ní tẹ̀síru tàwórẹ́tà tàwórẹ́tà gangan ti wá sọnù mọ́ wọn lọ́wọ́ talmudu yẹn ni wọ́n ń lò dèní látara àdé eléyìí ọlọ́wọ́n bá láwọn yẹn ọ̀tá ni wọ́n kí sì nìdí tí wọ́n fi jẹ́ ọ̀tá torí àwọn ìròyìn tó ń bẹ lára wọn àkọ́kọ́ nú ẹ̀ ó náà ní ìgbéraga àti ẹ̀gàn kéta ṣiṣẹ́ tọ́lọ́wọ́n bá fi rán àdé Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe wá jẹ́ lárúbáwá tó pa àwọn náà nígbàgbọ́ ipa nàbì kan sì ń bọ̀ kódà àwọn náà máa sọ bẹ́ẹ̀ pẹ̀lú àníyàn wípé tánàbì yẹn ó bá dìde nínú wọn ni ó ti dìde ṣùgbọ́n gbà tọ́lọ́wọ́n bá fẹ́ gbabi tó wuyọ ọlọ́run wá ní kó jẹ́ nù wọn lárúbáwá ìyẹn ni wọ́n fi ta lànàbì fi ń sọ fún ọ́nù hadithi wípé asilimu ẹ jẹ́ gbọ́lọ́ ń Islam fàwálẹ́dì nọ́fṣì ìbìyẹ́dì anábì ni mo fi ẹni tẹ́mi mi ń bẹ lọ́wọ́ ẹ̀ mo fi búra innakum latẹ̀jìdúnà sífàtì ìfikùtùmíkù ẹ lọ yẹnu ìwé ọwọ́ yín wò tẹ́ ẹ̀ bá ti yí padà ìròyìn pé mò ń bọ̀ ìròyìn mi bí ń ṣe jẹ́ ó ń bẹ yín sallallahu alayhi wa sallam bákan náà àfọwà imam bukhari wọ́n gba hadith wa látọ̀dọ̀ àtọ́ ọ̀bùnú yẹsà atọ́ bunu yasar ó ní lakitu abdullahi bunu amuru bunu as ọ̀kan náà àwọn sábẹ́ni abdullahi bunu amuru bunu as yìí òun èṣe yahudi mùsùlùmí ni ṣùgbọ́n a máa sọ̀rọ̀ púpọ̀ nípa ọ̀rọ̀ àwọn yahudi kí ló fà á ó ní wípé nígbà ogun yarmouk ó rí awẹ́ tíra méjì nínú àwọn awẹ́ tíra taureta ó rí nígbà náà ìgbà tó wá mú àwọn ẹtírà yìí asábà máa ka nǹkan nu rẹ̀ púpọ̀ tí ó wà máa kà á wípé ọmọdénu ah, tàrí tàbá yìí ọmọdénu tàrí tàbá yìí ìdí nìyí tó fi jẹ́ pé ẹgbà wa hadith yìí abdullahi bunu amuru bunu as olóògbà wa àtọ́ bunu yasari lòun wá pàdé rẹ̀ òun wá ní akhbirni an sifati rasulillahi fi Taurat abdullahi bunu amuru bunu as kì í ṣe yahudi ṣùgbọ́n àwọn sọ̀hábà wọ́n rí pó nímọ̀ nípa tàwórẹ́tà torí pé nígbà yarmouk ó rí àwọn ẹsẹ̀ tíra tàwórẹ́tà kan ó rí nígbà náà nígbà ogun yẹn ó wá máa ń kà á ẹni tó wá bí níbèrè yìí àtọ́ bínú yẹsà ó ní fún mi nírò à ń sifáàtì Rasulullahi fi Tawrat ìjọlọ ń tiẹ̀ sọ̀rọ̀ ànábì ìjọlọ wọn bá tiẹ̀ júwe ànábì nínú àtàwọ́ra fakọ́ọ̀l hadith ń bẹ ní tura fáwọn imam bukhari amuru abdullahi bin amuru bin as ó wá sọ fún wípé ajal ajal bimana naam pé bẹ́ẹ̀ ni ìròyìn anábì ń bẹ nínú àtàwọ́rá tó ń bẹ lọ́wọ́ àwọn yahudi ó ní wàllá innahu la mawsuf fi tawrat bi sifati ifil qur'an pé dájúdájú ìròyìn tọ́lọ́wọ́n bá fi ròyìn anábì nínú alukur'an gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìròyìn tọ́lọ́run fi ròyìn ànábì nínú àtàwárá kò sí àtọ̀ mẹ́ ọlọ́lọ́run sọ nínú àtàwárá wípé yá ayúwa nàbí mo pèrè ànábì inna arsalnaka àwọn ọlọ́run la rán wá sáyé o ṣàhídàn kó o máa jẹ́ ẹlẹ́rìí wá mubashiran kó o sì máa jẹ́ olùfúnni nírò òdùnnú wà nàdíran kó o máa jẹ́ olùkìlọ̀ wàhírísàn lil umijin kó o sì máa jẹ́ odi ìsọ́ fáwọn tí ò mọ̀kànmọ̀kà tí ò mọ̀ọ́kọ tí ò mọ̀ọ́kà anta abdi wa rasuli ẹrú sìn mi ọlọ́run ló jẹ́ òjíṣẹ́ ọlọ́run nìrẹ́ ànábì ń ṣe sàmẹ́ìtúkàlì mùtàwákìlì èmi ọlọ́run mo èmi ni mo pè ọ́ ní mùtàwákìlì ẹni tó ṣe pọ́lọ́run nìkan ní gbára tì láfàdún wà lágàlì ìdún ó lé lójú o sì lè ní súnsún mọ́ ẹlòmíì máa ń bẹ yóò tutù lójú ṣùgbọ́n yóò lè nínú ẹlòmíì ń bẹ a máa lè lójú ṣùgbọ́n yóò rọ̀ nínú méjèèjì kò sí fàánà Muhammad sallallahu alaihi wasallam fazun galizun méjèèjì yẹn kò sí fàánà sallallahu alaihi wasallam nínú àtàwọ́rá ìròyìn yẹn ń bẹ fàánà Muhammad sallallahu alaihi wasallam wala sokhabun fil aswaq òyí sì iṣẹ́ ẹni tí ó mọ kíbò sí kiri àríjà sọ̀hábùn sí rátùlì mọ̀bálára ló jẹ́ pẹ́sìn tí wọ́n ṣe lókà wà lọ gbé spíkà mọ̀ dá mọ̀ rìn kiri àrín ọjà ẹgbà ìsìláàmù ẹ̀pìlá ẹ̀rẹ̀ lómi àmọ́ àríjà ẹgbẹ̀ lónìí látàlódò ẹgbẹ̀rún ẹgbà ìsìláàmù láà wala sọ̀hábùn fìlà sọ̀hábùn iṣẹ́ tá a rán wọ̀nyí ṣe pé iṣẹ́ à ń lago lólé lórí à ń lago lé ní tí ọ̀bá tà là á lago lé lórí. ọjà táwọn èèyàn ń wá àìlago lé lórí kódà bó o ti ṣọ́ọ̀bù àwọn èèyàn ò dúró dé ọ. wàlá sọ káàbùn fil aswaq ẹ mọ́ sí mi gbọ́ o a sọ pé kò sí ìgbàláyè fún wáàsí ìta gbangba o ṣùgbọ́n ṣe sí kan ń bẹ táwọn èèyàn máa ń ṣe kánábì ò tó dé tá a bá lọ ka aswak indal arop, àwọn lárúbáwá àwọn ọjà náà ni àwọn akọrin àwọn eléwì ẹni tó bá fẹ́ káwọn èèyàn mọ̀ kó mọ̀ràn sọ tó fẹ́ yí ìròrí àwọn èèyàn ọjà ni wọ́n máa lọ ṣáájú kánàbí ò tó dé so ìdí nìyí tí ìròyìn yìí fi wá fànàbí pé ìwé iṣẹ́ tí ọlọ́mọ kíbò sí kiri àríjà ní tó gbé lọ́wọ́ níyì kọjá báwọn ìwọ máa ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni wala yadfa oseyi atu wala yadfa oseyi atabi seyi a oyin sì yí fa burú san burú bẹ́ẹ̀ni bá ṣe tí ò da sí ọ dáadáa ló ṣe sí wàláàkìn ṣùgbọ́n nàbí táwọn ròyìn yìí yá á fún yóò máa ṣàmójúkúrò wàyẹ́ fírù yóò máa ṣàforíjì wàláyìn yẹ̀kọ̀bídọ̀ Allah ọlọ́run ò sì ní mú kúrò lórílẹ̀ hátà yuqima bí ilẹ̀ mi látàlá ọjà ó dìgbà tó yẹ pé gbogbo ohun tí ò da nínú ìlànà ẹ̀sìn ọlọ́run ó dìgbà tó bá sì rẹ́gí ẹ̀sìn ó pè é kọ́lọ́hún tó mú kúrò lórílẹ̀ bí à ń yẹ kúlù gbogbo èèyàn wà máa sọ pé la ilaha illallah àwọn èèyàn máa sọ gbólóhùn la ilaha illallah fàyẹ́fùtà òbí ààyùn náà ọmọya gbogbo ojú tó ti fọ́ gbólóhùn la ilaha yóò jẹ́ káwọn èèyàn ojú wo lè là wọn lè dódòdò mà wàhádà náà súnmọ́ gbogbo etí tó ti di iṣẹ́ tánàbí mú wá òní òjè kétí yẹn ó gbọ́ràn wa quluban gulfa gbogbo ọkàn tó ti dí pẹ́ta tó ti tí àgádágodo ti tì pa iṣẹ́ tánàbí mú wá ní òtù gbogbo wọn lẹ̀ ìròyìn yìí nínú tàwọ́rẹ́tà ló wà kò sínú kò yí ṣe pé ní alukur'an ó ní abdullahi ibn amr ibn as fún arákùnrin bákan náà àtọ́wò yìí ó ní abdullahi bunu umar bunu amuru bunu asi nìkan kó ló ń pàdé òun tún pàdé káàb náà al-ahbar òun bi léèrè ó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn náà bẹ́ẹ̀ ni ìròyìn yẹn ń bẹ ìròyìn anabi sallallahu alayhi wa sallam ó ń bẹ nínú àtàwọ́rá bákan náà àpèjúwe ẹgbà yìí náà tún bẹ nínú ẹgbà hadith míì èyí tó ṣe wípé abdullahi bunu salam òun náà ni wọ́n tún bi níbèrè yìí tóun náà tún sọ bákan wípé ìròyìn anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ń bẹ nínú àtàwọ́rá gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe ròyìn anabi sallallahu alayhi wa sallam nínú alukur'an alkarim eléyìí ń jẹ́ kó dìímọ̀ fún wa wípé àwọn yahudi bí wọ́n ṣe rí ròyìn àwọn dọ̀wọ́ kò mọ́lẹ̀ nítorí pé ìròyìn yẹn kò fẹ́fọ́ wọn in tí wọ́n ń sọ ṣáájú kánẹ́bí ò tó dé o náà ni wípé gbígbé dìde ànábì nínú ìran ọmọ bani Israel òun lànábì kẹyìn ó ti jáde ṣùgbọ́n nígbà tọ́lọ́run ò gbá nábì kẹyìn dìde nínú ìran àwọn Yahudi wọ́n gbéraga wọ́n sì kẹ́ni mọ́ni wọ́n sì gbéraga gbogbo ntánẹ́bí wí wọ́n gbà gbogbo ẹ̀rí tó ń tọ́ka sí ìjà nẹ́bí ànẹ́bí nínú ìwé ọwọ́ wọn pọ̀dọ̀ wọ́n bò mọ́lẹ̀ ọlọ́run níbo ni wòsí wá ní gbógun tí ọ ìwọ tí wọn fẹ́ kó wá tọ́ wá wá tó tún wá ń pèpè sójú ọ̀nà tọ́lọ́run tó láti mú gbógun tí ọ wà látẹ̀jì dánìnà. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا gbàtọ́lọ́ ń gbá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam dìde ànábì ò wá fàwọn Yahudi lẹ̀ ànábì yìí lọ máa bá wọn ànábì ó ní kí ló dé ṣebí nùwẹ̀ ọwọ́ yín ó ń bẹ́ ń bẹ̀ pé mò ń bọ̀ pánàbí ọlọ́run bá ni mò ń ṣe kí ló dé tẹ́ ẹ fi gba ọ̀rọ̀ mi kí ló dé tẹ́ ẹ fi tẹ̀lé mi nínú tírà hadithi yìí shartu imamu Muslim ó ní àfáwa hakim ló fi gbà á wá aláṣẹ́rùtì muslim wọ́n wà afákọ̀wú azahabi wọ́n ládìsí tó lálàáfíà ni àfáwa auf ọmọ malik al-ashja'i sàábé ni nínú àwọn sàábé anábìwá muhammad sallallahu alaihi wa sallam ó ní intalaqa an-nabiyyu yawman sallallahu alaihi wa sallam wa ana ma'ahu ó lánàbí dìde ńjọ́ kan ó wá ń lọ ó lè mìíràn sì ń bẹ pẹ̀lú ànábì níjọ́ náà ìgbà tánàbí wá ń lọ ó ń lọ ó ń lọ hatta dakhalna kanisatal yahud a wá lọ wọlé ìjọsìn àwọn yahudi ibẹ̀ la wọ̀ lọ́jọ́ náà ìgbà tánàbí ṣẹ̀ṣẹ̀ délùú Mádínà lẹ́ẹ̀fì lè mọ̀ pánábí ò pa wọ́n tì ànábì tún lọ bá wọn bàbá lẹ́nìkan ó gbógun ti ni sẹ́yìn ló yẹ kó jẹ́ ẹ̀yin tó ṣe pé ẹ nímọ̀ tíra bẹ́ẹ̀ sì ni àwọn Yahudi nímọ̀ ọlọ́run ò fi àìmọ̀ kan ròyìn àwọn Yahudi ṣùgbọ́n ọlọ́run ọba ròyìn wọn pẹ̀lú ìmọ̀ àìlò ìmọ̀ lọ́lọ́run fi ròyìn àwọn Yahudi wọn nímọ̀ ṣùgbọ́n wọn ò lò ṣùgbọ́n àwọn Nasara àìmọ̀ kan ó pọ̀ láàrin àwọn tó nímọ̀ nínú wọn kéré Ànábì wa lọ bá àwọn Yahudi ó lọ sílé ìjọsìn wọn ní Madina yawmu ìdìláhùn yawma ìdìn lahum níjọ́ náà ọjọ́ ọdún àwọn Yahudi ni anábì wa wọlé ìjọsìn wọn fàkẹ́rì u dùkúlànà àléhìm sàbẹ̀ yìí ó ní inú wọn ò dùn sí báwọn ṣe wọbẹ̀ níjọ́ náà wọ́n kórìíra kánàbí ò wọbẹ̀ fàkọ́ọ̀lá lahum anábì wa sọ fún wa pé ya ma'shara al-yahud anábì ni mo pe ẹ̀yin Yahudi àrùn ní ìfnẹ̀ àṣà rajulan ẹ fún mi léèyàn méjìlá péré nínú yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí yashaduna allah ilaha illallah wa anna muhammadu rasulullah àwọn méjìlá péré nínú yín kankan jẹ́rìí wípé kò sẹ́ni tíjọsìn tọ́ sí àfọlọ́hún kan sì láwọn jẹ́rìí pé dájúdájú àná muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni tẹ́ ẹ bá lè ṣe yẹn yahutullahu ankuli yahudiyin tata adimi samai alghadaba alladhi gúdìbà gọ́dọ̀bà lọ́hùn àlẹ́yìn tẹ́ ẹ bá lè méèyàn méjìlá péré wà nínú yín tí wọ́n sì jẹ́rìí pé kò sẹ́ni tíjọ sí tọ́sí àfọlọ́hún tán sì jẹ́rìí pé dájúdájú èmi ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni mí pẹ̀lú ògo ọlọ́run ìyà ìbínú ọlọ́run tọ́lọ́run ọba ti sọ̀ka orí gbogbo yahudi ọlọ́run ó sì ka kúrò lérí gbogbo ẹ tí ń jẹ́ yahudi ti ń bẹ lábẹ́ sánmà tẹ́yìn méjìlá péré kẹ́ represent gbogbo yahudi ayé ẹ wo dáná ibi tó sì fún wọn láti lè mọ̀ pé anábì ò fẹ́ kẹ́nìkan kan wọ̀ náà anábì ò fẹ́ kẹ́nìkan kan ó jìyà pé bóòlù tó wá jẹ yín Yahudi ẹ̀yin ló tún yẹ kẹ́ ẹ kún mi lọ́wọ́ nítorí pé ẹ ní ọ̀rọ̀ sì yé yín nínú tó ń bẹ lọ́wọ́ yín gbàtà ma ajaba hu minhum ahadu gbogbo wọn dákẹ́ kò sẹ́nìkan tó bá nàbí lẹ́sìn wọ́n wojú ara wọn thumma radda alayhim anábì tó tún ọ̀rọ̀ ń sọ anábì ní méjìlá péré gbogbo ẹ̀yin yòókù kẹ́ kó lábẹ́ ìbínú ọlọ́run falam yujibu minhu ahadu ẹnìkan kò fún anábì lẹ́sìn nínú wọn faqal anábì wa ni abaytun anábì ní mo rí wípé ẹ̀gbà ẹ̀kọ́ jẹ́mọ́ kí ló kún wọn agídí ìgbéraga àwa ẹ wo àǹfààní ńlá ńlá tánà bí fún wọn bóyá tán bá sọ́njọ́ náà ni bẹ́ẹ̀ gbogbo wọn bá sì dúró lórí rẹ̀ anábìrin àbẹ́yìtún ẹkọ̀ àbí ẹlẹ́ẹ̀lẹ́wí fọwọ́lá anábìrin mo fi ọlọ́run búra inni la'anal hashiru gbogbo yín pátá ẹ̀yìn mi lé gbogbo yín ó tò sí dọ̀gbọ̀dà kìámà èmi ni ẹ̀yìn mi ni wọ́n kọ gbogbo yín jọ sí àwọn tí bá ń bẹ láyé lásìkò èmi ànábì yìí ẹ̀ ní dúró lẹ́yìn ànábì kan ju ẹ̀yìn mi ànábì Muhammad lọ so bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ ní gbanti mo wíhun á wàá wo ibi tẹ́ dùn sí jọ́gbé dalẹ̀ kìyàmá nítorí pé lókùrú ìgbà tí mo ti dáyé báyìí ẹ̀yìn sọmọlẹ́yìn Musa mọ́ làánà làhàṣẹ èmi ni ń kò yín jọ sẹ́yìn níjọ́gbé dalẹ̀ kìyàmá wà á nà làákìbù èmi lòpin gbogbo ànábì ọlọ́run la fi máa ń sọ pé n tó dojúrú máwọn alọ́mọ díẹ̀ lọ́wọ́ wọn ni kátàmàlàbíyà kátàmà bẹ́yìn bá wá dojúrú òka ni òka ni àlàákìbù nǹkan ìtumọ̀ wo la fẹ́ fún ákìbù ànábì ni wàá nà làákìbù èmi lẹni tí ó kẹ́yìn tí nǹkan kan ní sílẹ̀ yẹn mọ́ nígbà wà ànábì ọlọ́run ẹ má retí pé ànábì mi tún bọ̀ ẹ má retí pé ẹnìkan bọ̀ èmi náà ni anabi wa ń dojú rẹ kọ àwọn Yahudi níjọ náà anabi ni wa anan nabi yul mustapha èmi ni anabi náà ẹni tọ́lọ̀ wọn bá sà lẹ́sà amantum aw kadhabtum ẹ gbà mí gbọ́ o ẹ pè mí lónírọ́ o bọ́lọ̀ ń ṣe mi ni mo wí fún yín sallallahu alayhi wa sallam jamaa balaga rasulu risala wa adal amana anabi ti bọ́ amana lé wọn anabi sọ tiẹ̀ fún wọn thumma sarafa wa ana ma'ahu bánabi ṣe sọ́tán ànábi pẹ́yìn dà jẹ́mọ́ ẹ̀wẹ̀ kọ́ ń bẹ̀ wọn ànábi ò yọ kó kù sí wọn ìwọ àfa mujahidi sẹ́mi ni wọ́n bá sọ̀rọ̀ lẹ́ẹ̀ sọ̀rọ̀ o ti yọwọ́ ọjà olóòsùn lé ìjọsìn wọn ná ṣé n ta ànábi kọ́ wa nìyẹn nígbà ànábi sọ tí wọn gbà kílà ànábi ṣe ànábi pẹ́yìn dà fama ala rasul illa al balag tànàbì ni kó wí ànábì kò sí kó wá yọgi nítorí pé àní ó lọ bá wọn jà àní kò lọ sọ fún wọn ni gbàtànàbì wí eléyìí tán súnmọ́ sọ̀rọ̀ ànábì pẹ́yìn dà sàábẹ́ yìí Auf bunu Malik ó ní wà ànàmọ́ àwọn ó lé mo ṣe pẹ̀yìn dà bẹ́ẹ̀ mi náà tẹ̀lé ó kù díẹ̀ tán nílé fa idha rajulun min khalfina yaqul ọkùnrin kan lẹ́yìn wa nínú wọn ó bá sọ̀rọ̀ oníkàmá anta ya Muhammad onírè ànábì bí wọn náà ṣe jẹ́ lójú ìfẹ́ sọ̀rọ̀ faqala dhalika ar-rajul ọkùnrin tó sọ̀rọ̀ níjọ́ náà ó wá dojúkọ àwọn Yahudi ìyókù rẹ̀ torí kò ń la àfààní wọn òun ló ní mímọ̀ nù wọn ọwọ́ ni ayu rajulin tu'allimuni fikum ya mashal Yahudi ta ló lè kọ́ mi ń kí òun gbogbo ẹ̀yin Yahudi tẹ́ dúró bì ní wa ń bì Yahudi tá a jọ wà ń bì ta lẹni tó mọ kí ó tó mi nínú gbogbo yín gbogbo wọn dákẹ́ kọ́ọ̀lù wọn na alamu anna kana fina rajulun a'lam bi wípé afọlọ́n búra nínú gbogbo wa tá a kóra wájọ yìí tó tún nímọ̀ nípa ìwé ọlọ́run tó kò sí ntọ́sọ òfin gbéraga kò sí rọ́ńbẹ́ wọ́n ní yẹnìkan kọ́ wọ́n ní kódà wàlá afkọ́hùn mi ń kà àtúnmẹ́ nìkan tó gbàgbọ́ yí ẹ̀sìn ọ̀tọ̀ ní mímọ kéwọ̀ ọ̀tọ̀ ní kó o tún gbàgbọ́ yé tó ké nínú àwọn táwọn jẹ́ Yahudi kò sẹ́ni tó gbàgbọ́ yé tó ọ wàlá min àbí kàkọ́bílà kódà bá bá ààrẹ gan kò sẹ́ni tó nímọ̀ tó nínú àwọn Yahudi wàlá min jádìkà kọ́bílà àbí kódà bàbá bàbá bàbá rẹ nínú gbogbo Yahudi kò sẹ́ni tó ní mọ̀tò ìmọ̀dìran inú nìwọ tó wọ́n kọjá ẹni tó sọ̀rọ̀ táwa takò ọ́ subhanallah kí lẹ́ni yẹn kọ́kọ́ fẹ́ ṣe kọ́kọ́ fẹ́ ṣe ìfúdàtù àdáàlà rẹ̀ ó fẹ́ establish wípé àáfàá lòun ní tó ń bá sọ ń bí òun gbogbo yìí anabi ti fẹ́ jáde tán nígbà tákùnrin sallallahu alayhi wa sallam arákùnrin yẹn wá ní fa inni ashadu lahu billah annahu nabi nabiyullah ó lé mi o èmi jẹ́rìí pé anabi ọlọ́run lẹ́ni anabi muhammad yóò anabi ọlọ́run ni alẹ́dì tẹ̀jìdúnà òfi taurat ìta kanú taurat tí mo máa ké fún yíhun òun náà nìyí lódò yìí jẹ́mọ̀ ẹ̀wò gan-an gbogbo ẹ̀ wá dákẹ́ àwọn tí wọ́n ti ròyìn rẹ̀ tí wọ́n ní kọ̀sẹ̀ tó nímọ̀ tó fàkọ́lù kadapt gbẹ́nu ẹ̀sọ́ òpùrọ́ ni ọ́ kò lè mọ́ rí bẹ́ẹ̀ gbogbo tí wọ́n ti sàfitì ẹnu pé ó yàtọ̀ sí tí wọ́n ń fẹ́hùn lójú ẹsẹ̀ ó dòpùrọ́ kadapt wọn ni lọ́rọ̀ pa súnmọ̀rọ̀ du àléyìn kọ́ọ̀là wọn ni ọ̀rọ̀ rẹ̀ yẹn kò jẹ́ tálà ajẹ́pẹ́ tó ń kéwùn gan kò yé ọ kò ìmọ̀ yẹn kò wá mọ́mọ́ wàkọ́ọ́lù fi ìṣàrán wọn á bẹ̀rẹ̀ sí ní lálẹ́ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gún wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí ò dá sí fàkọ́lá rasulullah sallallahu alayhi wa sallam anabi wa ni a a kazabtum òpùrọ̀ lẹ́yìn ẹ̀yin gan lonírọ̀ láyúkúbálà kọ́ọ̀lùkún ọ̀rọ̀ yín tẹ̀ wá ń ṣẹ̀ṣẹ̀ ń sọ yìí àlègbà wọlé àmọ́ ànífàn ṣebí láìpẹ́ nísìnyìí fọ̀tùnúnà àléyìí mínà lẹ́kẹ́rì mọ́ àfúnẹ́tù lẹ́yìn ní mẹ́sàn-án mẹ́wàá lẹ́yìn lẹ́yìn nísìn pé àwọn làwọn ní bíbà òun ló sì gbá òun làfà gbogbo wàkúlítún fi ìmọ̀ kúlítún ẹ wá sọ gbogbo tẹnu yín bá sí fọláyìn yóò kú bala káwọn olùkùn ànábì ní ọ̀rọ̀ yín ìyá ní ìgbà èyí tẹ́ kan ó ń lọrọ kọ́ọ̀lá fọkàrẹ́ jìnnà sàbẹ̀ yìí ní sọ yẹn tán abájáde bọ́ta wà náà sàlẹ́àtà awa náà àwa mẹ́ta la lọ ọlọ́run bẹ́ẹ̀ wa wà á wa abdullahi ibn salam ẹ dákun ta ló ń bọ̀rọ̀ ó rìpọ́ọ̀tù táwọn sábẹ́ ó sì yí àwọn táwọn lọ ló fi jẹ́ wípé ọ̀dọ̀ àwọn yẹn gan ní ẹ̀sìn ibẹ̀ láti mẹ́sìn àwọn yẹn ni isma ń bẹ fún wọn pẹ̀lú pípọ̀ wọn àwọn làwọn tó ṣe wípé èyàn ò ní dúró lórí mọ́nájú wọn kéèyàn sọnù láéláé nítorí pé wọn ò ní mú kànmọ́kàn àmọ́ náà tó bù áyà ó ń sọ iye àwọn radiyallahu anhum wa arda kọ́lọ̀ kó yọ lùsí gbogbo alápapọ̀. jama hadithi yìí yóò jẹ́ wá kágbàgbọ́ yé ìdí tọ́lọ̀ ń fi sọpẹ́ ní ibi làwọn Yahudi látàjì dání. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين ọlọ́wọ́n ọba ó jẹ́ kó yẹ wa nínú àyà yìí wípé àwọn tí wọ́n le kókókó lọ́tà síra ànábì àtàwọn tán bá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ àwọn náà làwọn Yahudi àtàwọn ọ̀sẹ̀bọ àdìsíta kàyí ó wá tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yẹn ó jẹ́ kó yẹ wa tí ì bá ṣe pé nǹkan mi ń bẹ́ńbẹ́ ó yẹ kán gbà fún ànábì sallallahu alaihi wasallam nígbà tó tún ṣe wípé ẹni tó jẹ́ olùmọ̀jù lọ láàrin wọn tó tún sọ ṣùgbọ́n látara ìgbéraga àti fẹ́ẹ̀nú àti kéèta àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún àti mo tó ṣe ń ó sì fẹ́ẹ̀nú mi tí sì máa ń fa parun onímọ̀ yẹn wá dẹni àbùkù gbogbo ẹni tí ò lè sọ̀rọ̀ sí nínú wọn bẹ̀rẹ̀ sí ní lálẹ́ ẹni tí ò tó bàtà rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fa àbùkù kan ìdí nìyí tó fi jẹ́ wípé alìlímù bin nusus yàhàtàfù lẹ́àmàlù bìhá wà ìlà fàyàṣùrù sọ ìbùhù bí tẹ̀fọ̀rẹ̀tì kéèyàn onímọ̀ nípa nusus nípa ẹ̀rí nínú alukuran àti sunna ìmọ̀ yẹn gan ni ó máa ti ẹni tó nímọ̀ lọ́gbọ̀ngbọ̀n pé sọ kódà gbogbo ayé má yóò ní sọ tó bá wá kóra rẹ̀ tó bá bára rẹ̀ ń papá mọ́ra bóun ò rí sọ ẹ̀mí rẹ̀ ó sì máa sọ fún mi pé mò ń sàṣe ètò òun sàṣe ètò ẹ̀mí rẹ̀ ó máa sọ fún bẹ́ẹ̀ ẹ̀rí pàdé bìtì fẹ́ jáde tán ṣùgbọ́n níyẹn ẹ̀mí rẹ̀ ò gbé torí pé ó mọ̀ ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ mọ́ bí ṣe máa ń rí lára gbogbo ẹni tó mọ̀ nìyẹn ló fi jẹ́ pé fìtínà tí ó ba onímọ̀ ti ń dọwọ́ bo ìmọ̀ rẹ̀ ó kéré sí fìtínà táwọn èèyàn lè fi kàn án torí pẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ yà mo sì mọ kíní o kò sì yẹ kó rí báyìí o mo sì mọ pé kò dá o ó lè ní tó àgbéjà kí á mẹ́rin tó fa ìmọ̀ ṣe kọ́lọ́wọ́ foríjì wọn ìwọ tó o mà lórí tó sọ so ìdí nìyí tó fi jẹ́ pé tọ́yẹ́ pọ́kùnrin yẹn níjọ́ náà ó ń tijú pé wọ́n bu òun kò ní sọ̀rọ̀ òun ṣùgbọ́n gbà tó sọ tán jẹ̀ mọ́ wọ́n padà bu ṣùgbọ́n èébú jọ̀hún ṣoṣo òótọ́ tó sọ òun ó larí kàlẹ́ ni èébú jọ̀hún kò fi nǹkan kan sára rẹ̀ kíkà táwa kà á lẹ́ni a lè fi ròyìn rẹ̀ pé ó sòdodo lọ́lọ́wọ́ bá fi ròyìn àwọn Yahudi wípé ọ̀tá wọn sànàbì àti gbogbo àwa mùsùlùmí ọ̀tá ara wọn lè والذين أشركوا ولتجدن ọlọ́wọ́n bá wá ṣe àdáyẹn rí àwọn nàṣọ́rọ́ àwọn tó ṣe wípé kọlu iná nàṣọ́rọ́ ọlọ́run ni wàlá tajidanna aqrabahum mawaddatan lilladhina amanu alladhina qalu iná nàṣọ́rọ́ ọlọ́run nílẹ̀ ànábì ó sì máa rí àwọn tó súnmọ́ ni pẹ́kípẹ́kí nínú èèyàn ní ti fẹ́ tí wọ́n mọ ìfẹ́ hàn sáwọn tó gbọ́ ọlọ́run ọba gbọ́ àwọn wo làwọn ẹni náà kì í sàwọn Yahudi kì í sì sàwọn ọ̀sẹ̀bọ àwọn wo ni àwọn náà làwọn tí wọ́n pera wọn ní Nasara ẹ̀wọ̀ ọlọ́run bí ṣe ń sọ̀rọ̀ àwọn tí wọ́n pera wọn nítorí pé ọlọ́run ò pè wọ́n bẹ́ẹ̀ ọlọ́run láwọn tí wọ́n pera wọn nínà sọ́ọ́rọ́ ọlọ́run láwọn wọ̀nyí àwọn yàtọ̀ kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀ ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé gbà tí ọlọ́run gbà nábì wa Muhammad sallallahu alaihi àwọn Yahudi pọ̀ ju àwọn nasọ́ra lọ àwọn nasọ́ra wọ́n fi sí ilẹ̀ Sham ṣùgbọ́n ní jẹ̀zírọ̀ Ijaz Makkah Madina àti Taif àwọn tí wọ́n ń jẹ́ yàtọ̀ sọ́rọ́ wọn ò tó nǹkan níbẹ̀ ẹ̀mí àwọn nàṣọ́rọ́ nígbà náà ẹ̀mí wọn fúyẹ́ ìgbà tọ́lọ̀ ń gbà wa Muhammad sallallahu alaihi wasallam dìde nígbà sọ wáyé kalẹ̀ ní Garul Hira tí ò malaku jibril nígbà tá anabi rí ó ní ikra ó ní rẹ anabi kà ma anabi kọrin anabi ní mímọ nǹkan kà ó ka anabi ní mímọ nǹkan kà ó wá fún anabi ó fi yere o fi pa anabi pọ̀ ó fún anabi mara o wa ni ikra bó ṣe wá ní ka yẹn anabi náà wá ń ka iqra bismi rabbikal ladhi khalaq ìyẹn ni àkọ́kọ́ wáyé tó kọ́ sọ láfilẹ̀ mọ̀ wípé alẹ́ ẹ́límù alájísírì tààbì àwọn àfáà ní ìmọ̀ ó ń bẹ lórí afárá wàhálà ẹnìkan ò ní nímọ̀ láyé kó má ṣe wàhálà kódà kó ṣe mọ́ táyé ó ṣe wàhálà èèyàn kì í jòkó kó nípa nẹsẹ̀ kó ní mọ́ wà bá mi lólé gan tó ipọ́ lọ́wọ́n ọba ló fẹ́ ránṣẹ́ ìlú tó fún làwọn bàbá fi máa ń lò pé ọmọ rẹ̀ wà lè ké o kò ọmọ yìí o ọmọ fi gbà kan o ìlú wa bá kíra ni ọmọ kan rí ló ṣe mi ò ká hu wà ó fún mọ́ra bá ìntànàbí ò rí ìtànàbí rí ànábì bá sáré jáde ànábì bá sáré lọlé ìgbà tó dọ́dọ̀ ya wa Khadija ànábì ní zẹmìlú ní zẹmìlú ní zẹmìlú ní dasọ̀bùnmí dasọ̀bùnmí torí pé òtútù àti pànàbí ò fẹ́ rí nítorí mọ́ gẹ́gẹ́ bí àkọ́kọ́ tí ó kọ́kọ́ rí mọ́lákù jìbìrì ó ní dasọ̀bùnmí dasọ̀bùnmí nígbà tó sá ń dasọ̀bù ànábì ara ànábì sá ah, ya wa Khadija wa èwo ló dé báyìí ó sáfà ànábì lọ́kàn balẹ̀ nígbà tó fa anabi lọ́kàn balẹ̀ tán tára anabi balẹ̀ ibi tá à ń lọ nìyẹn fantalaqat bi khadija hatta atat ala waraqat bin nawfal ìyá wa khadija ó wá mú anabi sallallahu alayhi ó mú lẹ́yìn lọ sọ́dọ̀ waraqat bin nawfal waraqat bin nawfal yìí òun jẹ́ àbúrò bàbá khadija wakana nasaraniya. kọlùtànà sara fìlìjà ìlìyà òun jẹ́ ẹlẹ́sìn nasara láti sáájú kánábì ò tó kọ́lọ́n tó gbà nábì dìde lánàbì ká tó bí ànábì ló ti jẹ́ nasara ò jẹ́ christian ó wá mú lẹ́yìn ó ní à nítorí ọkọ mi tó jù rẹ rí i mo bàbá kan èyí tó ṣe wípé òun náà ó nímọ̀ nípa àwọn ìwé tó ṣáájú bóyá òun náà ó ti rí tí ó ṣẹlẹ̀ sí yóò ti rí kà nínú ìwé ọwọ́ rẹ̀ rí wọ́n bá mú lẹ́yìn jọmọ́ bẹ́ẹ̀ lómi wọ́n bá tún tá ní obìnrin ní ó ó jáde ibi tó ń wó tù nù? ìyàwó rẹ bẹ mọ́ jáde ó ní wọ́n mọ́ jáde kàrídà kan jáde ibi tó ń wó tù sínú ẹjá wa gbọ́rọ̀ yìí tán fi ròyìn babaláwo ni pè ní abẹni tí ń ni yìí wọ́n ní arákùnrin yìí kánà mura'an kọ̀dìtànà sọ́ra fil jahiliya ó jẹ́ ẹnìkan tóun ti gba ẹ̀sìn nàṣọ́ra látàsìkò ṣáájú kánàbí ò tiẹ̀ tó dànàbí wàkánà yaktubul kitabal abrani ó jẹ́ nìkan tí máa kọ nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé tí wọ́n kọ pẹ̀lú èdè ebéèrú báíbù gbà náà òun máa dà á kọ tẹ́lómi bá fẹ́ kọ yóò bá yín kọ òun ti ní kọ́pì original lọ́wọ́ tí wọ́n bá ti fẹ́ kọ́ ìwọ mú ìwá yọ̀bọ̀ ọ̀dà original ó tún wà lọ́dọ̀ tiẹ̀ iṣẹ́ ti ń ṣe nìyẹn. bákan náà yaktubul injil bil ibraniya ma sha allah an yaktuba wa kana shaykhan kabiran kọ̀dàmì. ó jẹ́ nìkan tó yẹ wípé àgbàlagbà ni ó ti darúgbó kódà ojú rẹ̀ méjèèjì ò ríran mọ́. ó ní Khadija ó wá má nàbísọ́lá àṣàlám lọ́dọ̀ yìí òun ò fi ròyìn pé oyin wùsẹ́ o wọn ò fi ròyìn ẹ̀ wọn ò fi sọ pé ń tẹyẹpẹ wọn ò fi ròyìn ẹ̀ ṣùgbọ́n Khadija rí wípé ẹni yìí náà ti kulẹ̀ jẹ́ nìkan tóun náà nímọ̀ nípa ìwé tó ṣáájú ní tó ṣẹlẹ̀ sọ́kọ òun yìí bóyá ó ti rí kárí ìgbà tó máa sallallahu alaihi wasallam dọ́dọ̀ ẹ̀ wà ní yabna am isma min ibn akhik gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọkọ mi lárúbáwá sì nìyí nàbà pọ́n yẹn nàbà fẹ́ ṣe ìṣfàkù fún náà yabna ami ọmọ ìyá mi kódà kẹ́ ẹ mọ̀tàn bíláàbò sì pín yẹn mi ọwọ́ gbọ́rọ̀ ẹnu ọkọ mi yìí fàkọ́lá aláwọ̀ wárakọ́ yabna ami yabna akhi wárakọ́ tó nọ́fà lè wá ń bí anábìlẹ̀ rẹ̀ wípé ah, mọ́tà tààrọ̀ kí ló rí anábì sọ fàkọ́lá aláwọ̀ wárakọ́ wárakọ́ tó nọ́fà lè wá hádà nàmúùsì ní tó orí yẹn jìbìrí ìlú nù ní tó orí yẹn jìbìrí ìlú ni wọ́n sọ pé gbà tó wá yẹ nǹkan wò ó wá sọ fún wípé ní tó orí yẹn jìbìrí ìlú ẹ máa dé o torí pé ẹlòmíràn máa sọ pé ẹyin dẹ́yìn ká yẹn tí àlàwọn náà tú tí àwọn kálukú ṣe ń tú ó yàtọ̀ ṣùgbọ́n tí ń bẹ́ẹ̀ ń bẹ̀ lágbúdọ̀ tún olùwẹ̀bọ̀ tún dáhùn ẹjọ́ ìrìnàjò kìámà wọn ò sọ pé nígbà tó wá lọ yẹ̀wò ló wá sọ fún torí pé òun ti ní ìrírí lápòjú ẹni ti gẹ́nìkan máa lọ Ìbàdàn kọ́ wá ní ẹ òun kàn dábẹ́ bíríìjì kan àwọn èèyàn bá ń na dòdò kan síyàn tóní kíni kọ́là dòdò dúdú ni ìkèrè lóde wọn kò ní ìdí kọ́sẹ̀sẹ̀ yẹ nǹkan kan wò torí pé òun kulẹ̀ tí máa lọ lójoojúmọ́ mo rò bóyá báyìí so ìdí nìyẹn tó ṣe wípé wárákàtúbùnù nọ́fàl òun kulẹ̀ tí máa ka ìwé injil ó ń kà ó mọ̀ ní tún kọ́ fáwọn èèyàn ọlẹ́ni tó orí yẹn ni namus ó ní jibril lórí ẹ̀ alẹ́dì kánà yanzilu ala musa òun lọ́lọ́run rán sí musa ya laitani ó ní ó mọ̀ sí o ya laitani fi àjẹ́dà ó ló mọ̀ sí fún mi o tí mi máa jọ́dọ̀ nísìnyí torí pé ó rí wípé by the time tá nàbí ó bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn ó súnmọ́ kó mọ̀ sí láyé mọ́ ó ní ó mọ̀ sí kí n jọ́dọ̀ a jẹ́ wípé ìjọ́dọ̀ àsoríire ni yálẹ́ ìtàní tí ń sọ yẹn lè tàmọ́ níní nǹkan yóò ṣeé ṣe mọ́ só lè padà tún dọmọdé mọ́ ni láà ó lè ṣeé ṣe mọ́ àṣírígbàlù kọ̀tọ́ alimẹ́yìn àṣírígbàlù kọ̀tọ́ alimẹ́yìn yóò yí rújà náà bò láàlì àwọn ètò ìlàbà láàlì. àṣírí báyìí kò tán. láàlì láà. láàlì láà. tàmánì òun náà ni téèyàn ń fẹ́ kó ṣẹlẹ̀ ṣùgbọ́n kò lè ṣẹlẹ̀ mọ́ àṣírí báyìí kò tán ẹnìkan wo àwọn ẹyẹ àwọn ẹyẹ tí máa ń fò yẹn tí wọ́n máa ń pọ̀ tí wọ́n máa ń fò wọ́n máa ń pè wọ́n ní ẹyẹ alátaǹpòpò tó bá ti fẹ́ mú wọn kó tó débẹ̀ wọ́n ti lọ wí ẹ̀kan náà ni wọ́n lọ kéékèèké báyìí ni wọ́n fífò wọn máa ń yá púpọ̀ ẹnìkan wá wò wọ́n títí ó ní àṣírí bàlùkọ́tọ́ mo pẹ̀ yín ẹyẹ yìí alimayan ìrújà náà àwò ṣé mo lè rẹ́ni tí ó yá mi níyẹ rẹ̀ nínú yín láàlì ìlà mọ̀ kọ̀dì hawaii tó àpò kí n bá a lè fi ìyẹ́ yẹn fò lọ sọ́dọ̀ àwọn èèyàn mi tèmi náà fẹ́ dọ́dọ̀ wọn ṣùgbọ́n bí wọ́n wá jìnnà ẹ sí yẹn léyìn tàmá nínú orígbà ń dúró ni lọ́dọ̀ àwọn afúnimọ̀ bàlágà wọn ni tàmá nẹ yóò fi ìlú tàmá nẹ àbí kẹ́yìn ó sọ wípé ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n àgbàlagbà kan ni òun àtọmọdé kan wọ́n ó lé ńgbà ń bẹ lọ́dọ̀ ẹni tó jẹ́ ọ̀dọ́ bí ẹgbẹ́ rẹ̀ mẹ́wàá òun ò lè kojú ẹ̀ wá dé wọn àbẹ́ ẹjẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ taari jáde mọ́lẹ̀ òun náà sì mà taari òun òun jáde mọ́lẹ̀ ọwọ́ títí títí títí tí fà á ń ó wá ní alálẹ́ yá ọdún fa ukhbiruhu bima fa'ala al-mashib ọlọ́mọ̀ṣe o kígbà ọ̀dọ́ kó sì padà wá kí n wá máa sọ tí ogbó ń fojú mi rí kí n sọ fún un bí a ti ń bá sọ tí ń bá sunkún fún bóyá ó lè tó padà dàmọ́ àti ó ṣe mọ́ èyí ò ṣe òun ló jẹ́ kí wárakọ̀ ní yálẹ̀ ìtànì fi àjàdà àkọ́mọ̀ṣe ah, o tí mi sì tún wà lọ́dọ̀ọ́ àwa sì wà lọ́dọ̀ báyìí báwo la ṣe ń lu tiwa o kó tó di pé yálẹ́ ìta ni torí pásìkò ọ̀dọ́ àsìkò téèyàn fi ṣe dáadáa ni téèyàn sì fi sọ̀kò òkú ọlọ́run ká wò lu tiwa lérí dáadáa a sì bára wa dúpẹ́ lórí ilé ìta ń lò sí yìí náà ọlọ́run àsọkó sún wa wárákọ́tù fún Naufal ó wá ní á tó ń bá lọ jọ́dọ̀ ni inú ò bá mọ̀ dùn o laitani akunu hayyan izi yòkúríjú kankan ó ní bóò ni ò bá ṣe dáa kí n wà láyé nígbà tó ṣe páwọn èèyàn rẹ tán fẹ́ràn rẹ yìí wọ́n padà lé ọ jáde nínú ìlú ní tó sọ fún ànábì nìyẹn kọ̀yẹ́ wo ó ti wà nínú àkọọ́lẹ̀ nínú ìwé tó ti kà tẹ́lẹ̀ ànábì yẹn ń wò lè jáde nínú ìlú ọ̀rọ̀ tó sọ yẹn jọ ànábì lójú faqala rasulullah ànábì ní amukurijiyahum sí pé wọ́n lè mi jáde bọ́ọ̀ ti fẹ́ràn mi tó ọkọ̀ ọ̀là náà ó ní bẹ́ẹ̀ ni nítorí pé làmìyá àti ahadun bíi mẹ́tìlẹ̀ máa jí tàbí ìlà òníyà ẹnìkan ò ní gbérù tó gbé lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn mú lọ́ta ẹnìkan ò ní ṣe tó fẹ́ máa ṣe yìí ọ̀tá ó pọ̀ gbà wọn tí ò nífẹ̀ẹ́ rẹ̀ lọ wà ń yóò dèrè kìnìún ìyàwó mú tọ́lọ̀ ń bá lọ sọ pígbà tó bá dìde lánàá tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá bá mi láyé ni àǹsọ̀rọ̀ kan náà sọ̀rọ̀ nù mọ̀ọ́síra ń ràn ọ́ ṣe ní ríràn ṣe tààrà ń dùn tí ọ gbólóhùn tó sọ yẹn ó sì sọ dẹ̀ ní ọsọdì mùsùlùmí kò kírun kò gbàwẹ̀ ṣùgbọ́n gbólóhùn tó sọ yẹn wọ́n sì kọ́ ọ́lẹ̀ pé tó ń bá tó bá bò ń láyé ni òun gbà tiẹ̀ òun ló jẹ́ kó wára kátó gbólóhùn náà báàlì àwọn àfọ̀rọ̀ àwọn àfọ̀ àpọ̀ lérí ẹ̀ kódà àwọn àfọ̀ àmì sọ pé ṣé a lè pè ní sàbẹ̀ àbá a lè pè ní sàbẹ̀ ọ̀rọ̀ àwọn apá pọ̀ lórí ẹ̀ torí pé ó rà nẹ́bì ó gbọ́rọ̀ lẹ́nu ànẹ́bì fàámọ́ nẹ́bì ó sì gbà á gbọ́. kamaro aina malami sọlẹ walami yasumu fil awali lakinna umsa indu akhiran la husibu fi sọlẹ mélòó mélòó làwọn tó ṣáájú tí wọn tí wọn ò gbààwẹ̀ nínú wọn lélẹyìn sí wọn kọtùkù náà fà ó ń tọ́ bá bá mi láyé ni ń tẹ̀lé ọ nígbà táwọn èèyàn rẹ bá lé ọ jáde nínú àwọn tí ó kún ọ lọ́wọ́ náà ní jẹ ṣùgbọ́n kò pẹ́ sásìkò náà olójáde láyé nínú àdíìtì wọ́n ní ọjọ́ péréte fún mọ̀lẹ́mì yanṣẹ́bù wárọ́kà àǹtòfìà kódà ọjọ́ yìí ò pẹ́ sí jọ̀ǹ tí wárọ́kà fún mi fọ́ọ̀lù bẹ̀rẹ̀ láyé torí pé nítorí àwọn fẹ́ kó dúró ṣe náà lọ ṣiṣẹ́ ẹ̀ńtọ́lọ́ bá kádàrú oríire mọ́ bó kú díẹ̀ tó fàyè lẹ̀ báyìí yóò dùn lórí ẹni tọ́lọ́n bá sì kádàrá olórí ibú mọ́ bí ń ṣe tọ́lọ́n bọ̀ láti ilẹ̀ bókù sẹ́jú kan tí ó jáde láyé yóò ti kèfèrí ọlọ́mọ ṣètò wa bẹ́ẹ̀ kí la fẹ́ mú jáde ń bẹ̀ ńgbà tọ́lọ́n sọ pé wala tajidanna aqrabahum mawaddatan na amanu alladhina qalu inna nasara ẹ̀ rí pé Warakatu bunu Nawfal nasara ni ni ni dákun hàn dálíkà bí anna minhum kìsìsì torí kọ́ ń bẹ nínú wọn àwọn tí wọ́n máa ń ti ń bẹ nínú tíra nínú àwọn nàṣọ́ra bí àwọn wárakàtù ọmọ Naufal bí àwọn ọba Najashi ọba Habasha òun náà òun bẹ nínú wọn kódà àwọn àfọ́nímọ̀ tafsir òun bẹ nínú wọn tí wọ́n nítorí rẹ̀ gan ni àyà yìí bí sọ̀kalẹ̀ nígbà táwọn mùsùlùmí dọ́dọ̀ ẹ̀ lóní ẹ̀ka ìwé tí ń bẹ lọ́wọ́ yín fún mi ẹ jẹ́ kí n gbọ́ sí bẹ́ẹ̀ nu Kùránì wọ́n sì ń ka Kùránì omijé sì ń dà lójú ẹ̀ torí pé ó rí pé nǹkan kà yẹn ó ṣe déédéé pẹ̀lú ohun tí ń bẹ nínú ìwé ọwọ́ òun náà ọba Habasha kì í ṣe mùsùlùmí nasarani ni christian ṣùgbọ́n bàtà àwọn mùsùlùmí dọ́dọ̀ ẹ̀ tí wọ́n ṣe ìjírà lọ sí Habasha ó gbà wọn tọwọ́ tẹsẹ̀ ìdí nìyẹn tó lọ́wọ́ bá fi tọ́ka sí ń bí i pé wala tajidanna aqrabahum mawaddatan lilladhina amanu alladhina qalu inna nasara. nínú àdìsí imam Bukhari pẹ̀lú sanad àfàwà Jabir anabiwa Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí Najashi tó fàyè lẹ̀ ọba Habasha òun náà nasọ́ra ni nasọ́ra ni ni anabi wa ni máa tẹ̀lé yẹ o mọ̀rọ̀ jùlọ sọ̀rẹ̀ anabi ni ẹni rí kúló ni ẹni rí kúlé ni fakumu fasọ́lù ala akhikum anabi ni gbogbo ẹ̀yin mùmí nínú Madina ọ̀yẹ́ ẹ̀dìdẹ́ ẹ̀já lọ kírun sọmọ ya ọmọ ya yín tó kú lára òkìrò ṣùgbọ́n kí ni ìdítọ̀rọ̀ rẹ̀ fi rí bẹ́ẹ̀ gan ashama bùnú bahar orúkọ rẹ̀ gangan nìyẹn ashama bùnú bahar wọ́n bá lọ kírun sí anabi wa kírun ìyẹn náà ń pè ní ìyẹn ní mọ̀ṣúrù yíyá ti sọ̀láàtul ghaib ká kírun sókù tí ò sí lọ́dọ̀ wa ká sí la ìgbà tó bẹ̀rẹ̀ nìyẹn kò dẹ̀ sí ní tó fà á ju wípé gbà táwọn mùsùlùmí ṣe ìjírá lọ sí habasha àwọn ẹlẹ́bọ̀ ọ̀lú mẹ́kà wọ́n ránṣẹ́ sí ọba habasha nàjáṣí wọ́n ní kò gbúdọ̀ gba àwọn mùsùlùmí lálejò èèyàn burúkú ni wọ́n wọ̀nyí sí yẹn dáadáa apààyàn ni wọ́n omi ní kankankan wọ́n ń kọ ẹyin bàbá sọ́mọ wọ́n ń kọ́ síra wọn wọ́n sáré òṣò oríṣiríṣi ẹja rí wọn náà ní tẹ́ ń sọ yẹn àti gbọ́ ìgbẹ́ ẹja gbọ́ tẹnu wọn náà ẹwẹ̀ kọ́ kódà láàyè kan Ànábì sallallahu alaihi wasallam rẹ̀ Ànábì ní arákùnrin tẹ́ rí yẹn ó jẹ́ ọlọ́gbọ́n kana abdan sọ̀lí anlabiban zakiyan kana adilan aliman ojú onílàákàyè ọjọ́ ẹni ire ọjọ́ ọlọ́pọ̀lọ́ pípé nínú àmì tá a fi gbàgbọ́jọ́ lọ́wọ́ wọn pé nígbà táwọn ọkùnrin sì ń sọ fún ọ ní ẹja gbọ́tẹ̀nu àwọn mùsùlùmí náà Jafar bin Abi Talib olówó akékùnrin ìgbàgbọ́ wa jẹ́ ká kékùnrin ó rí níta gbàgbọ́ nínú ẹ̀ torí gbogbo wọn lè rí pé kí lẹ mọ̀ nípa Ìsá ọmọ Màríàmù kírísítẹ́nì làwọn àwọn gbà nábì Ìsá ọmọ Màríàmù pànẹ́bí ọlọ́ọ̀ni ẹ̀yin mùsùlùmí ó tẹ wá kí lẹ́yìn náà sọ nípa ẹ̀ ẹ mọ̀ wà àwọn mùsùlùmí wọn àwọn akọ́lá fún ọ lẹ́sìn ilẹ̀ ìdá kíkọ̀rọ̀ àwọn wà lọ ka Suratu Maryam ẹ sì mọ̀ pé gbogbo ìtàn tí ò sí nínú báíbù gan nípa Ìsá ọmọ Maryam kò ń bẹnu Suratu Maryam nígbà tí wọ́n wá ń ké omi bẹ̀rẹ̀ sí ní dà lójú ọba omi ń dà lójú ẹ̀ ọwọ́ ni sẹ́yìn tí wọ́n ní ká lérè ẹ máa ṣe tẹ́ bá fẹ́ máa ṣe àlẹ́ ẹ máa ṣe ti ìdí nìyẹn tọ́lọ̀ ń fi ṣàdáyẹrí àwọn yẹn wípé àwọn nàṣọ́ra àwọn súnmọ́ yín nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí nàjáṣí gẹ́gẹ́ bí wárakọ̀ gẹ́gẹ́ bí àwọn tó tún gba Islam nínú àwọn sàábé Abdullahi Salam ìdí ibn Hatim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn wọ̀nyí àwọn ọlọ́wọ́n bá ń tọ́ka sí láàyè yẹn طلعوا بعض سوق ولا تجدن أقربهم مودة ولا تجدن أقربهم مودة فللذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم ọlọ́ọ̀bá ní ta fi ṣe àdáyẹnrí àwọn nàṣọ́rá ta sọ yẹn ó náà ni wípé ìmọ̀ ń bẹ pẹ̀lú wọn nítorí pé téèyàn bá nímọ̀ ìmọ̀ àmọ́ kó o ní mímọ̀ níjanu èmi a fẹ́ ṣe nǹkan nígbà míì ṣùgbọ́n èèyàn wà wò pé a ah, ò ní mímọ̀ sí lèmi mi ò sọ báyìí onímọ̀ sí ni wọ́ ò rìn báyìí ní tẹ́lómi ń ṣe tí ò nítumọ̀ onímọ̀ ó sọ́ra kò ní fẹ́ ṣe torí pé àwọn èèyàn mọ̀ sọ pé àṣìlẹ̀ yìí nímọ̀ ṣe bá àfa àlẹ́pẹ̀rẹ̀ yín kí làwọn afẹ́ sọ lórí àfa táwọn ọmọ ta ń fún crepin ní títì ọgbà ń pa kan fún crepin àfa àmàlọ́ náà ẹ sọ ni àbí kí ni wọ́n ń nà ní la ilaha illallah ṣe àpọ̀rọ̀ ti bóòdì ọlọ́wọ́n bá sàdáyẹrí àwọn nàṣọ́ra náà nítorí pé ìmá ń bẹ dáálíkà bí anamílùmù kì sí sí wọ́n mọ tí wọ́n ń ṣe ìmọ̀ tí sì ń bẹ lára wọn yẹn nígbà tí wọ́n ń kan tó jọ ohun tí ń bẹ lára wọn wọn ò ṣe gbéraga wọn ò sì lò fẹnu wípé gbà mí ń bẹ onímọ̀ ní àfẹ́ pa ìmọ̀ mọ́lẹ̀ nítorí tí ó jẹ nítorí ìgbéraga nítorí wípé nǹkan yìí ò fẹ́ fọ́ rẹ̀ yóò wá tẹ̀ mọ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ àìmọ̀ṣe nǹkan yẹn àwọn ọ̀nà sọ́ra àkọ́kọ́ lọ́lọ́wọ́n bá fi yìn wọ́n ọlọ́wọ́n bá fi sọ pé àwọn tún súnmọ́ yín nífẹ̀ẹ́ àwọn tún súnmọ́ yín ní ti dáadáa ọlọ́wọ́n bá ní bẹ nínú wọn kì í sì sí wárò bá ná àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run torí pé wọ́n rò pé táwọn bá lọ sọ páwọn ògbà tánẹ́bì ń sọ yìí ojú wo làwọn fi pàdé Ọlọ́run lérí ntọ́lọ́wọ́n bá ti sọ fáwọn nínú òwò tí ń bẹ lọ́wọ́ wọn ọlọ́run ni wa anna umla ayastakebe bẹ́ẹ̀ sì ni wọn kì í gbéraga nítorí pé gbéraga ìpìlẹ̀ parun ni walikebore ya àwòlẹ rọpìnà sípàtó ń bẹ màkàsó sọtún pàtàjà nàbẹ náà wà dákẹ́ màkàsó sọtún pàtàjà nàbẹ náà wà dákẹ́ walikebore ya mọtòmọtò mọtò sọ wọn sọ. So, mo tó tẹ̀ n ó tẹ̀ ọlọ́run nìkan ló ní bọ́ ọ bá tẹ̀ nǹkan tó rò pé o lè tẹ́ ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ tí ò tó ọdún sì gbẹ́sẹ̀ kó mẹ́ẹ̀ ní tọ́mọ́ nìyàn ṣùgbọ́n lọ́run ọba òun nìkan ló ní ìròyìn mọ́tòmọ́tò bọ́ máa kẹ́kọ̀ọ́ bó bá nẹ́ẹ̀mí mọ́tòmọ́tò kò lè nímà nítorí pé kètè rí yẹn wàṣẹ́ ìlú haribo lè màkà nílẹ̀ áálẹ́ al-muharibun lil fatal mutaali kasa ilẹ̀ haribun lil fatal mutaali àfọwọ́ni tá a limu ó ní al-ilmu haribun ìmọ̀ kò rọrùn lil fatal mutaali gbogbo ọ̀dọ́ tó bá ní gbéraga kò lè nímọ̀ ó wá mú àpèjúwe wá ìmùkánì al ìyẹn ń jẹ́ dìmú ní ó fẹ́ dé kóyé wa pé kò lè rọrùn bẹ́ẹ̀ kéèyàn onígbèrè àwọn akólówó ní ìmọ̀kùnrin ní ma nítorí pé orí òkè tó ga omi ò lè dúró ń bẹ bójú bá ń rọ̀ sórí òkè kí ni ó ṣẹlẹ̀ ó sàn wá lẹ̀mí bẹ́ẹ̀ náà lẹ̀mí tó bá ga ìmọ̀ ò lè dúró ń bẹ ọlọ́run wá ròyìn àwọn ìnàsọ́ra àjọ náà pé láà yàtàkìlérò wọn kì í gbéraga torí pé gbéraga ní máa dé ni gbéraga ìgbéraga ní máa jẹ́ kéèyàn ó ródodo lọ́dọ̀ ẹni tó kéré sí ni kéèyàn wá sọ pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ jọ̀wọ́ náà bì anabi muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan náà àwọn sàábẹ́ lọ bá anabi ìjọ kan onírè anabi mo gbọ́ tó sọ̀rọ̀ nípa wípé ìgbéraga ìgbéraga ìgbéraga tó bá ní ìgbéraga kò ní wọnú àlùjánnà kódà kó ń diwọ̀n ìgbéraga nǹkan mọ́ ju òdiwọ̀n ọmọ náà gún lọ kó nítorí wọn ní wà àlùjánnà ẹ̀rú wa bàṣà bẹ́ẹ̀ ó sallallahu alayhi wa onírè òjíṣẹ́ ọlọ́run mo jẹ́ nìkan tí mo nífẹ̀ẹ́ sí kí n máa lo bàtà tó dáa aṣọ tó dáa èmi yìí fẹ́ bá rú fún ìwà tó kún bọ̀ lápèjúwe òpin ní tó kún bọ̀ lápèjúwe tó súnmọ́ tó èmi yìí fẹ́ èyí tó dáa ni máa ń wù mẹ́ tí kì í ṣe gbéraga ní anábìnrin la anábìnrin kì í ṣe gbéraga anábìnrin innamal kibru batarul haqq wa gamtun nafs ànábì ó sọ̀rọ̀ kékeré yóò sì kó tuma tó pọ̀ sínú gbogbo tí ń jẹ́ ìgbéraga láyé ó ti wà nínú ọ̀rọ̀ méjì wọn ànábì ní tí ń jẹ́ ìgbéraga batarul haq òun náà ní kéèyàn mọ́ gba òdodo wàgámùtì náà kéèyàn ó sì máa fojú ré na ọmọ làkejì pé kò jẹ́ kankan ànábì ní tí ń jẹ́ ìgbéraga nìyẹn ẹgbẹ́ bàtà tuntun tó fẹ́ wọ̀ náà pẹ̀lú àníyàn kínú àwọn kan ó lè bàjẹ́ náà ní ìgbéraga náà ló já ẹgbẹ́ ànábì ti sọ gbogbo ẹ̀ náà ó ti wọnú ẹ̀ tó látara àdé eléyìí ọlọ́run ròyìn àwọn èyí pé wọn kì í gbéraga téèyàn bá wá gbéraga àtàwábùrù yuraqqiqul qulub wa yunawwiruha ìtẹríba a máa jẹ́ kẹ́mi èèyàn rọ̀ a sì máa tàn mọ́lẹ̀ sínú ẹ̀mí èèyàn bẹ́ẹ̀ sì ni wàlíkíbúrú awìtàkàbúrú yugalizul qulub ìgbéraga a máa jẹ́ kí ẹ̀mí ó le ha a sì máa jẹ́ kí ìmọ́lẹ̀ ó parẹ́ nínú ẹ̀mí nígbà tí ròyìn àwọn Ọlọ́run wá fi ròyìn kan tẹ̀lé wọn táà lè mọ̀ pé òun ní gbẹ̀rẹ̀dà nígbà tá gbọ́rọ̀ Ọlọ́run báyìí wọ́n sì sọ ẹ̀kún tá gbọ́rọ̀ Ọlọ́run kí ló mọ́ ni ẹ̀mí tó bá jẹ́ mi ẹ̀mí wò lè rọ̀ débi omi jẹ́ òwà jáde kò sí tó jọ bẹ́ẹ̀ ọlọ́run bá sọ pé àwọn ìyàwó àwọn nàṣọ́ra tá a láwọn súnmọ́ rẹ̀ ànábì nífẹ̀ẹ́ wọn ò ní gbéraga kódà nínú ìṣesí wọn ò ní pé wá ìdá sẹ́mi ń máa ń ṣe láìlá rọ̀ṣọ́ọ̀lì. ọlọ́run ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń gbọ́ ìta sọ̀kalẹ̀ fúnra ànábì alifu alámù yẹn ni pé ànábì náà bá ti ń gbọ́ Quran tá a sọ̀kalẹ̀ fúnra ànábì àwọn nàṣọ́ra àjọ náà tárọ̀ àyúnàhùn tàfẹ́ domina dámọ̀ ẹ̀ ó máa rí ojú wọn ìrẹ́ ànábì ó máa rí ojú wọn tí ó lérò tẹ̀fí domina dámẹ̀ tí ó máa dámi yẹn mina dámọ̀ ẹ̀ járò wà màjìrúurù yẹn fi màhálì násìbì tẹ̀míyìsì tafidu damu an mina damu ẹ̀ ó máa rí ojú wọn tó bá ti ń gbọ́ Kùránì báyìí ojú wọn ó sì máa dà fún mi wọ́n máa dà jẹjẹ lójú mímọ́ àrọ̀bọ́ mina nítorí pé wọ́n rí pé táwọn náà mọ̀ ni wọ́n ń kà yẹn òdodo ni wọ́n ń kà yẹn kò sọ̀rọ̀ mbẹ́ látara pé wọ́n gba nǹkan yẹn lódodo wọn ò sì nígbéraga ara wọn rọ̀ ẹ̀mí wọn ó rọ̀ ojú wọn ó wà mọ̀ dání láti lè fi mọ̀ wípé wọ́n ń jẹ́rìí sí pé ntànàbí ń sọ yẹn ọ̀rọ̀ ọlọ́ni mímọ àròfò mínàlá hákì kí ni tí wọ́n mọ̀ mínàlá hákì ó náà ni nùbúwà ànábì ìjà ànábì ànábì wọ́n jẹ́rìí sí nínú ìlọ́wọ́ wọn tọ́ba wa ń ka ọ̀rọ̀ yẹn tọ́ ń ka ọ̀rọ̀ yẹn yóò ṣe déédéé pẹ̀lú tí ń bẹ lọ́wọ́ wọn omi wà máa dà lójú wọn omi wà máa dà lójú wọn ìyẹn ọlọ́run tún fi ìyẹn ròyìn wọn tí wọ́n bá wá ń ṣe eléyìí tómi bá wá ń dà lójú wọn wọ́n tún wá mọ ọbẹ̀ lọ ya kú lórí. yaquluna rabbana wọ́n máa sọ pé ọlọ́run ọba wa o amanna àwọn amọ̀gbà ọgbọ́ ìntànẹ́bí ń kà ìyàgbà gbọ́ níbàámu sí ti ń bẹ lọ́wọ́ wa náà wọ́n máa sọ wípé Rabbana ọlọ́run ọba wa amanna àgbà ọgbọ́ látara pa àgbà ọgbọ́ ìrẹ̀ ọlọ́run fàkètò bẹ̀rẹ̀ máa ṣáàyè mọ́sá ìkàwà náà kúnnú àwọn mùsùlùmí ṣàìdín níbi oná làwọn mùsùlùmí torí pé ṣùhádà yẹn mùsùlùmí ni akadhalika ja'alnakum umatan wasata litakunu shuhada ala nnas nígbà tánàbí ti déhun àwọn ọmọlẹ́yìn ànábì lájẹ́ shuhada àwọn náà wá ń bẹ lọ pèrọ bànà ọlọ́run ọba wa amen àmọ́ ti gbà ọ́ gbọ́ intanẹ́bì ń kàyí àgbàkódòdò ní lóòótọ́ náà sọ́ra ni wá ṣùgbọ́n àgbàkódòdò ni tó ń ké pàkẹ́tọ́bẹ̀ẹ́yàn ọlọ́run mọ́sẹ̀ ìkàwà náà kúnú àwọn mùsùlùmí o ẹ̀kọ́ kan ń bẹ nínú ọ̀rọ̀ yẹn o náà ni jawazu àtàwásólè bìlẹ̀ àmọ́lì sọ́lẹ́hà kéèyàn ó máa fi iṣẹ́ eré ṣàtẹ̀gùn téèyàn bá fẹ́ bẹ lọ́hùn àríké nínú àyà yìí ìgbà tí wọ́n fẹ́ bẹ lọ́hùn kí ni wọ́n fi bẹ̀rẹ̀ yakuluna rabbana amanna ọlọ́run àgbà ọgbọ́n iṣẹ́ rere tí wọ́n ṣe nìyẹn wọ́n fi ṣe wàsílà ìyẹn ni wọ́n fi ṣáájú ìmánì ní tó tóbi nínú iṣẹ́ rere nìyẹn alìmánì ló fi jẹ́ wípé bẹ́ẹ̀yàn bá fẹ́ ṣe wàsílà lọ sọ́dọ̀ ọlọ́run fọlá ọlọ́run bẹ lọ́run forúkọ ọlọ́run bẹ lọ́run fìròyìn ọlọ́run ọba bẹ lọ́run fọlá sẹ́ẹ̀rẹ́ tó ṣe ń torí tọlọ́run bẹ lọ́run èyí ńlá kọ́lẹ̀ níbi táwọn èèyàn mọ́lọ̀ ní yẹ̀yẹ́ dé mo fi ti ara mi gbọ́lẹ́ ìjọ mẹ́ta yìí ẹnìkan ní ọlọ́run wọlá ẹ̀ṣẹ̀ ṣe tá à ń fẹ́ fà mo níbo ní sáájẹ mo tún wá tẹ́tí ọlọ́run wọlá ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ṣe tá à ń fẹ́ fún wa mo láwọn yẹn mọ̀ mọ́ lọ níyẹ̀ ń bọ̀ kò wá sí tí ò tiẹ̀ lọ́la mọ́ ọlọ́run wọlé ẹsẹ̀ mi wọlé orí ìyá mi wọlé ẹsẹ̀ bàbá mi kí ló kọ ọlọ́run pẹ̀lú gbogbo. yẹ́kùnún náà ọ̀bẹ àṣetọ̀ bá fẹ́ fọlá nǹkan kan tọrọ lọ́dọ̀ ọlọ àwọn tó ṣe ń tòrítọ̀ ọlọ́run mo ní mọ́ṣe sínú mi ṣe ṣe báyìí fún mi fọlá rẹ̀ tọrọ lọ́dọ̀ ọlọ ọlọ́run oní ṣe báyìí mo gbìyànjú láti ṣe bágbára mi ti tó àìbágbára mi ṣe mo ṣe mọ ọlọ́run ṣe nǹkan báyìí fún mi ìwọ ọlọ́run ìwọ ló ní kí n ṣe nǹkan báyìí mo sì ń ṣe bágbára mi ṣe tó àti bágbára mi ṣe mọ nǹkan báyìí mò ń wò ó gbogbo ayé ń ṣe ẹ̀mí ìtẹ̀mí náà ṣe ṣùgbọ́n bẹ̀rù ọlọ́run òye ń ṣe ọlọ́run ṣe nǹkan báyìí fún mi àwọn èèyàn ní wàsílà ṣùgbọ́n lọ́hún wọlá nǹkan méjì tí ó pé mẹ́ta kò mẹ́ta tí ó mẹ́rin kò mẹ́rin tí ó márùn kò márùn tí ó mẹ́fà eré ọmọdé nìyẹn ibi ọba dé ọ̀kadé ọgọ́rùn tí ó pé owó àtúkọ́ kí lọ́kọ́ ọlọ́run pẹ̀lú gbogbo yẹn ọlọ́run ọlọ́run tó já lókè tí ò délẹ̀ tó tí ò dókè ọlọ́run kí ni gbogbo yẹn àwọn ènìyàn kí ni ẹ̀fẹ̀ ni gbogbo yẹn yakúlù náà rọ́bàná ní tí wọ́n ń sọ nìyẹn àwọn tí wọ́n ń bẹ lọ yakúlù ayé yakúlù nígbà tí wọ́n wá tì yẹn síwájú tán wọn ni fákẹ́ tó bẹ̀ náà ọlọ́run dákun mọ́sá ìkàwá kúnnú àwọn tí ó jẹ́ mùsùlùmí ọlọ́run sì gbàdúrà wọn àwọn tijọ́ náà wọ́n padà gba Islam àwọn èèyàn lọ́wọ́n bá ń sọ kó mọ̀ wá dàrú mọ́ wa lójú ẹlòmíràn wà rò pé bàtọ́ lọ́wọ́ wá sàdáyẹrí àwọn ẹ̀nà sọ́ra ṣé bí tíjọ́ ń ṣe rí náà ní táwọn sì rí ni àyà tó tẹ̀lé ọlọ́run fi clarify ẹ̀. ṣùgbọ́n pẹ̀lú ogun ọlọ́run ọdún ti lọ tó bá dọ̀la a ṣàlàyé ọlọ́run ọba ọba tó sọ ni àyà inú àyà tí máa ń rú àwọn èèyàn ni wọ́n wa ma béèrè béèrè ẹ wàá bí ọ́n ẹ ká àyà tó tẹ̀lé ni àyà tó tẹ̀lé ọlọ́run ti sọ síbẹ̀ ó ti padà yanjú ẹ tó bá dọ̀la pẹ̀lú ogun ọlọ́run a tẹ̀síwájú wa bihamdik 我让。